lórúkọ yìí. Fúnmiláyọ̀ ni mo. How old are you? Seventeen. Kí ló wà láàrin wa àti bàbá yìí? Dami. Haba. Yáyọ̀ fẹ́ kọ́ o fún mi kọ́ọ̀pù ẹ mọ bóyá máa ń ṣe náà. ìyá rẹ bóyá máa ń ṣe nìyẹn mo máa máa ṣe ẹ̀ á lọ mọ́tò yẹn ètò máa ń gbọ́wọ́ sí ẹ̀ pàárí kọ́ọ̀pù bẹ́ẹ̀ bá mu wá. ẹ bá mi ṣe ṣàyẹ̀gẹ́. ṣùgbọ́n àgbà ẹ wọ́n máa lọ́n ti ẹ̀gbín tó lọ máa yọjú sọ. ṣàyẹ̀gẹ́ mo rí owó kan ní mọ́tò sẹ́yìn lẹ́ni báwo ló yẹ náà. wèrè ní ẹ̀yìn. Ah. báwo ló yẹ papọ̀ kọ́ọ̀bù wa ó ti wá ranjú owó lówó. bàbá ẹ wo ẹjọ́ náà ẹ gẹ́tò ètì sùn ẹ ṣàánú mi náà ẹ ẹ sáwọn kò ti pẹ́ à ah, mi kéré nu ayé ẹ gbé mi débẹ̀ yẹ kí n mọ bó ṣe ń lọ kí n gbé ẹ débẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ kí n gbé ẹ débẹ̀ ń bọ̀ lọ́wọ́ ajọ́ ń gbé wa lọ. ẹ wò á mọ bó ṣe ń lọ fún yín tẹ́lẹ̀ ògbà wọlé ṣe ra mọ́tò ah, òun ṣàgbèsè ayé mi. ẹhẹ́ là ìgbà wọlé ṣẹ̀ra mọ́tò ibi bẹ́ẹ̀ náà láti máa rí tẹ máa jókòó tẹ máa káwọ́ léwọ́ jẹ́ kí mọ bóyá ń lọ ẹ̀sìn ta. mọ bóyá ń lọ bí ti báyọ̀ kí ló dé mi àjẹ́ òun mọ́mọ́ ohun tó ti ń sọ mi tẹ́lẹ̀ ni. bàbá ẹ ṣe nọ́mà mi kéré nu ayé ọmọ kékeré ni ẹ jàre. mi ìṣọmọ kékeré ẹ̀gbọ́n àtìgbà tẹ ti wà lábẹ́tẹ̀ ó ti pẹ́ tẹ ti mọ̀ mí náà ẹ wọ́n kàn ń fìlọ̀ kúrò lọ́yàn káàkiri èèyàn kàn ń ṣe nǹkan tí ò dáa kiri ẹ ṣàánú mi náà. ẹ bò tó àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ àgbàlagbà ta ó yàtọ̀ sápẹ́lá àgbà ghetto títí yàtọ̀ sí àwọn. bàbá ẹ fi lé mi lọ́wọ́ màá tọ́jú ẹ̀. ẹ tí bá fi lé ẹ lọ́wọ́ ńkọ́. àtọ́jú ẹ àtọ́jú ẹ gan. tó bá ń bọ̀ ńkọ́. wọn lè ka mọ́ mi lọ́wọ́. wọn lè ka mọ́ ẹ lọ́wọ́. àgbà ẹ ẹ ò ń sọmọ kékeré mọ ó gbé mi ti àbáyé ọmọ ní ẹ jẹ síbẹ̀ gbáyìí ọyá máa lọ máa ṣiṣẹ́ lórí yẹn máa kàn sí ẹ. bàbá mi lè lọ omi lè lọ tó wà ní mọ́tò yẹn àjọ máa pin ẹ fún mi tèmi ọmọdé tó bá fura sí ẹ jalè o. pé fáìn ìyá ní ọkùnrin ti máa jí bẹ́ẹ̀ bó ti máa gbé ẹ níbẹ̀. Ìwà ẹ̀kọ́ dùn mí olóyìnbó ní smokers and able to die ìtumọ̀ ẹ̀ ni pé ogun àsọtẹ́lẹ̀ òkè pààrọ̀ ní ara tó bá gbọ́ ṣùgbọ́n tá a bá fà ó máa ń jí gbé wa ó máa ń gbé wa níbẹ̀ ló bá iná rùn mí lélẹ̀ ibi tí mo ti máa ń decide fate àwọn èèyàn ló wà yìí ó sì yẹ bẹ́ẹ̀. kí ló lè. ìbọn. orúkọ wọn náà máa ń pè ní street. ẹrù lélẹ̀ náà. ó dààmú. ó dààmú. ẹrù. tó mhm. ti yìn rí. mo ti yìn rí ọ̀pọ̀ dààmú ẹja ọmọ ọba ó lè kéré lọ́wọ́ wọn ó tóbi sí pẹ̀lú ọmọ wọn wọn tí ashes ló ti ṣe gbogbo iṣẹ́ ayé ojú ẹ̀ ti rí gan. ṣe lọ ọmọ iná. gbogbo nǹkan tó jó èèyàn ní ojú ẹ̀ ti rí nǹkan tó yẹ kí n wá ọgbọ́n ọgbọ́n. ọgbọ́n. ọgbọ́n. ọgbọ́n. ọgbọ́n bí mo ṣe mú ẹja nìyẹn mà. irú iṣẹ́ wo lẹja ń ṣe àti pé kí ni nǹkan tẹ máa ń fìbọn ṣe. mi ò mọ èmi ṣe join wọn ni. o ṣẹ̀ṣẹ̀ join wọn. kò sẹ́ni tí ò mọ̀gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì. ibo ló ti ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn. mo lọ jẹun ni mo ṣe ń padà bọ̀ ni mo bọ́ òkú ìjà nílẹ̀ ibi tẹ̀sí rẹ̀. young lady ojú mi nìyà. bá sọ ọ̀tọ̀ fún mi mo lè ràn wọ́n lọ́wọ́ àmọ́ tó bá parọ́ fún mi I will deal with you tí mo bá dẹ̀ ṣetán pẹ̀lú ẹ̀ àti nǹkan tó ṣe àti nǹkan tó ṣe gbogbo ẹ̀ ló máa kábọ̀ bọ̀. So you better get ready to tell me the truth. Okay? Okay? títí àṣírí atú síta gbangba lọ́jọ́ kan o. ẹ̀wọ̀n ayé lóde bí ẹ wo bí ọ̀rọ̀ bá yọ yóò ẹ̀rọ ayé lóde. kò sóhun kọ̀ọ̀kan tẹ́ra lè ṣe é. madam ẹ pẹ̀lẹ́ ẹkọ ara fẹ́ra kọ Ọlọ́run àforíjì kọ ẹ ma um, madam àti state police station ni a ti wá a kàn fẹ́ béèrè ìbéèrè díẹ̀ lọ́wọ́ yín ni kí ni nǹkan tẹ́ lè ṣe lálàyé fún wa nípa ikú tó pa ọkọ yẹn. Ah, ah, ẹni tí ọgbọ́n ẹ̀ṣẹ̀ ìwà nílò ìwà ẹgbẹ́ tẹ̀ nílò ìwà láti bí ní àyè ìṣe ìwọ̀lẹ́ fún wa tàbí ìbéèrè nípa ẹ̀jẹ̀ náà bí wù. kò sí wàhálà bàbá um, kò ń ṣe pé àwa náà fẹ́ máa disturb madam i understand pé ọkọ wọn ṣẹ̀kú ni but at the same time a gbọ́dọ̀ ṣiṣẹ́ wa bí iṣẹ́ torí ẹ̀ la ṣe wò gbókè àwọn nìkan náà ni wọ́n wà ní best position láti ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ nípa àkú ọkọ wọn but it's fine it's okay a máa fún wọn ní time a padà wá láti wá ṣiṣẹ́ wa ẹ pẹ̀lẹ́ madam just take that okay. All right, sir. Um, excuse me, excuse me, excuse me. Um, ẹran. Ẹ káàárọ̀. Um, ẹ káàárọ̀. Ẹ jọ ṣé ọ̀dọ̀ Mr. Adétọ́lá lẹ lọ? Bẹ́ẹ̀ni. Mr. Adétọ́lá tọ́ṣọ ẹ̀ ṣaláìsí. Bẹ́ẹ̀ ma, ṣé kò sí problem? No, no, no, not at all. Ẹ jọ máa báwo lẹ ṣe jẹ́ sí wọn? Ah, secretary wọn ni. Oh, okay. Um, kí ni nǹkan tó lè sọ nípa ìrìn àjò ọ̀gá ẹ̀ lánàá? tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. Um, mi ò lè sọ ọ̀kan ní pàtó because eh, weekend lànà àdè kí n ṣiṣẹ́ ní weekend. okay níwọ̀nba ìgbà tí ìwọ ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá ẹ̀ irú èèyàn wo ni ọ̀gá ẹ̀ jẹ́ àti pé kí ni àwọn kókó tó mọ̀ nípa ẹ̀ ọ̀gá mi jẹ́ onísùúrù èèyàn òun ṣoní wàhálà wọ́n dẹ̀ wà very straightforward so nǹkan tí mo sọ nípa mi and everybody in the company knows that. ọ̀gá ò kì í báyà ń fa wàhálà àmọ́ téèyàn kan bá wá ń bá ọ̀gá ẹ̀ fa wàhálà nǹkan ṣé o ṣàkíyèsí at any point in time bóyá èèyàn kan bá ọ̀gá ẹ̀ fa wàhálà àbí àwọn àtẹ̀yàn kan wọ́n jọ nígbọ́nmi sí omi ọ̀tọ̀ àbí bóyá bí ìjà àbí àwọ̀ láàrin àwọn méjèèjì. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kàn yẹn ọ̀gá mi ò kí ń bẹ́ ní mo lè fa wàhálà gbogbo wa tàdé bá wọn ṣiṣẹ́ la mọ̀ pé wọn ò ń ṣe oníwàhálà èèyàn mi ò mi ò ṣùn pé àbí okay there is this lady tó máa ń wá and each time tó bá wá sí ọ́fíìsì wa mood máa ń change ó máa ń wà ó máa ń ó máa ń ní mood swing gan tó jẹ́ pé èmi gan ti dá sí i tí mo ti bá wọn tí mo ti béèrè lọ́wọ́ wọn dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò sẹ́ni tì kò mú suspect ń pé nǹkan kan wà láàrin lady yẹn àti ọ̀gá mi. kí ló kọ ọmọ náà. Ah, hmm. fún mi yes fún mi. fún mi ṣó dààmú tó bá rẹ̀ dáadáa. wojú ẹni tó dúró dáadáa ṣẹ́ni tó ń sọ ni. kálẹ̀ sà. You're short, I can't see your face. Who is there? Who is there? I'm here. Ẹ jọ̀ọ́ ṣé mo lè wọlé? Good Ẹ kálẹ̀ sà ẹ jọ um, sista kúnbi ni mo béèrè sá. who is kúnbi. Um, number eighteen a àwọn náà fún mi ní àdírẹ́sì bíbá yìí. this is my house. and I'm the only one in this house present. So, there is no one hearing Kobe in my house. I don't know any Kogi. When you get to the junction, ask for Kogi. Oh, ẹ It goes. ẹ dúró ẹ jọ ṣé mo kàn lè sáré charge fún mi for a while kí n tún try number wọn kí n kàn try number wọn bóyá ó máa lọ ẹ jọ ẹ jọ. like pé ilé mi jẹ business center. no no no sir. don't you charge phone. just for a while. will you get out. go out there and look for your kumbi. please ẹ ẹ máa. at the count of four tó o bá jáde síta you are in problem. lọ wá could be free anywhere. Leave there before they call police to arrest you. Straight. Can I come in? Is it charging now? Ben, ó ti ń charge ẹ ṣègùn sàn. Where are you coming from? Um, actually àti Ìjẹ̀bú ni mo ti ń bọ̀ ọ̀rẹ́ sista mi ló bá mi ríṣẹ́ sẹ́kọ̀ọ́ náà ṣe ní kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́. Oh, that's well. Iṣẹ́ kí ni ẹ̀? Mi tí mọ̀ ọ́ bọ̀ gbàtọ́ yẹ pé àwọn náà fún mi ní àdírẹ́sì ni mo ṣe bọ́ sọ́nà mo dẹ̀ ti ń try number àwọn bí mo ṣe ń bọ̀ títí tí fóònù mi fi kú. mọ fóònù yẹn ti charge wa. ẹ ó ti charge díẹ̀ ẹ jọ sá ṣé ẹ̀yin nìkan lẹ wà nílé. <coughs> Ah, mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan tá a bẹ̀ ṣé brain ẹ brain ẹ ò máa ń kò máa ń tètè pick nǹkan ni are you dull? no oh yes wow. Presently, I'm the only one in the house before you came. Now, we are two in the house. And very soon, the woman lọ, woman to cool, in èmi nìkan nínú ilé bí mo fọ́nà pẹ̀lú ẹ̀ ń sìn kó máa lọ mo fẹ́ tilẹ̀kùn I want to sleep ẹ jọ sá bó tẹ̀ jẹ́ guest room yín ṣé mo lè sùn mọ́jú. what. ṣe bí dé ọ̀tẹ̀ guest ta ni. No, I like you. ó bold gan máa ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ a lot of people wọn nílé sá ọ̀gbọ́n máa sọ nǹkan tí wọ́n fẹ́ ó lè lose a lot torí kò sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ jáde ó ó ó bẹ̀rù. Yeah. I can't sleep in all the rooms like ṣoṣo. I have one here. I have three upstairs. You know, Ojuloro Jushano, go here and there and sleep. Oh, thank you so much. Thank you I'm so going much. Going downstairs. Woo, woo, woo. I have my own room upstairs alpha alpha alpha that's the room there Okay, thank you sir and if you need anything that's the kitchen there that's the kitchen there there's a toilet in your room if you want to take anything do you Alf, are you hungry? Are you sure you need anything? If you want vanity, if you want to eat, that is the kitchen there. Go there, get something. so fast. Okay? I'm coming back. Ó jẹ́ kí n wọ wẹ́ àkùnrin gate tó ẹ̀ kan fún ẹ. What's that? What's that name again? 对。 opened the door. What? Ah, no, no, no, no. What is all this? Gba tó wà Oh, kò oh, What is all this? To bá tiẹ̀ tí èrè tó wà duvet you know, you can just wrap yourself with duvet. Ṣomi wà nínú tọ́lẹ̀tì. Uh, what closer to home. Ah, mo mú tówẹ̀. What? What? Kí ló Hello? wọn ti ní consent mate ìlú ọdẹ ti ṣe so hold on yes who is there. it's me sir. okay okay Larry bolo ma wà ní ìrọ̀lẹ́ ẹ jẹ́ kẹrin títí seven ló yẹ kí n lè wẹ̀ àti seven pm àdìmọ́ okay sure. How Oh, this is the file, sir. Ó ṣọ́ pé o ti correct mi nǹkan tó yẹ kó correct mi. Yes, sir. Àtúnṣe nǹkan tí màá tún yẹ̀wò tí màá tún dé agbára pé kó lọ ṣe kankan mẹ́ o. Mo ti ṣe correction mi. Ẹ check ẹ lè. Náà ló wà lọ́wọ́ mi. Mo lè ṣọ́ pé ti ṣe. Okay. Màá go get back sir. Okay. And. Uh, A lady is here to see you, sir. What is that? For me, sir. Fumi? Yeah. It's Fumi. Ṣé o nìkan ló ń? Ẹ̀ o náà nìkan. Ọ̀gá, jẹ́ kó wọlé. All right, sir. Hello. Can I sit? wouldn't want to see this online, right? Definitely, báwo ló ṣe máa gbé social media náà kúrò Who are you? Ta ni ẹ́? Ta ló ń ẹ̀sìn mi? Kí Mr. Man, calm down. Calm down. Hope you know this is your office. So just calm down. Ẹ wo náà mo ṣe bí ẹni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Jẹ́ kí no no no no no o ò lè o ò lè kọ́ kọ́kọ́ ten million naira. my phone number is there. Bobby come back here come back come. kọlọ́run máa jẹ àlògùn dẹ. ok. nítorí wọ́n ń ṣọdẹ o. ó yá bọ́ọ̀lù ẹ̀yìn ní mọ́tò gbé owó yẹn dání o kó kúrò lára mọ́tò yẹn. ok. níbo nìyẹn. gbé owó yẹn dání kan má bọ́ sọ̀rọ̀ lọ́dúnrún. owó yẹn ti wà lọ́wọ́ mi báyìí. ọ̀yá move kúrò lára mọ́tò yẹn. kí move kúrò lára mọ́tò. ọ̀yá máa bọ̀ máa lọ síwájú máa lọ síwájú. mo ti move síwájú iwájú ni mo wà èmi ò okay where are you ibo ló wà where are you ìwọ́jà. èmi ní lẹ́yìn ẹ̀. owó mi dà. ah no no no I tell no boy. hey eh, eh, hey go back drop it. sùn oh, sẹ́yìn. mi mọ nǹkan tó jẹ́ mi mọ. check it check it. no sọkàn sọ fún mi pé nǹkan báyìí ni mi ò mi ò mọ. i said check it. ah no má tọwọ́ bọ̀ má má trigger please jọ jọ mi ò láyé ta o. what is this? mi ò mi ò mọ mi ò understand kí leléyìí. wọ́n ń pè é lẹ́yìn. ẹ̀yin ah who is this who is this ẹni snap mi mr man keep quiet Get down. No, talent, don't stop me. I said get down. Lele now, what is this now? Hey. Oya dojú bolẹ̀. Mo ní kó dojú bolẹ̀. Another transaction successful. What? What? What? Transaction wo la transaction wo la tún ṣe báyìí torí ọlọ́run what transaction for goodness sake kí ló tún ṣẹlẹ̀. níbo ló máa ń já sí ẹ̀dá ò mọ òwà ò lè sọ ọ̀rọ̀ yìí agbára ọ̀rọ̀ yìí wà lọ́kùnkùn ọ́. níbo ló máa ń já sí. omi omi ọmọ mi orí ẹ wà mẹ o orí ẹ wà mẹ torí lè tó ṣe yìí. ìrọ̀lẹ́ náà pè ní o ten naira ah. no be small thing o èmi gan ò expect kó máa lọ bẹ́ẹ̀ yẹn ah. mo ní láti sọ fún ẹ i am so proud of you thank I'm you boss proud of you agbaye ọmọ mi orí ẹ wà bẹ́ẹ̀ o thank you boss ah ẹ wò máa ẹ ó play hard to get gan wẹ́ẹ́ eh. mọ̀ as a smart girl. Eh mo get gbogbo weak point ẹ. o enter left and ah. right front back o enter everywhere ẹyin lè train mi náà oníṣẹ́ kí ni jáde àgbáyọ <laughs> ìbàjẹ́ fún ẹ ètò àdínkù bàjẹ́ fún àwọn ọmọ àbàjẹ́ fún àgbáyé kò lè máa wo fún mi o a máa ní láti ṣe ẹ̀kan sí o. So my work ṣá. ah ó máa work because that's how the street works The street ti máa ń ṣiṣẹ́ nìyẹn so tìrì tó bá ní wípé òkè gbogbo tape ta lò fóun òun á fẹ́ yarí pé ẹ òun ò sanwó mọ́ tí wàá ní láti ẹ́ńtà ẹ̀ in another way tí wàá ní láti gbé level drug yẹn wọlé. tàbá gbé drug level yẹn wọlé máa mú mọ́ kọ́nà kan láti mú mọ́ kọ́nà kan kò ṣe kí ni kò ní sọ́ọ̀tì tó máa dáwó lẹ̀ báwa rẹ̀ ah! ó ti yí ẹ̀ wàá gbá yìí ọmọ ọba ni ẹ̀ ah! tí mo wọ́n tó ṣe yẹn inú mi dùn gan-an tí wàá ní pé inú mi ò dùn mọ́ parọ́ ni o ah! so we need láti commend yẹ so we get ready fún another one ká lè ṣe kí ni ká cash out kó dẹ̀ máa wo sórí owó yìí a ṣe nọ́ọ̀mà orí ẹ̀wọ́n gan wà á bì gbogbo ibi tó ti wá yẹn small small làwọn yẹn ilé ah. ìwà ìwọ́n gan wà á ṣe kíni wà á já réèjì wà á já bẹ́ẹ̀ wà á gbọ́ ọ̀ṣọ́rọ̀ wà á sir ẹ withdraw ten million nínú company account lánàá accountant ò dẹ̀ fún mi ní report kan tí wọ́n fi owó yẹn ṣe pàtó mo dẹ̀ mọ̀ pé ẹ kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ náwó anyhow you are a straightforward person what is going on sir. Thank you. Thank you. Nínú mi dùn pé ọmọ kẹ́mi ò kì í ṣe onínàkúnà. Mímí kan náwó lásán bẹ́ẹ̀. Tí ó bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀. Owó ẹ̀ ò ní kúrò lákàùnt complain. In fact, owó ti ó ti dọ̀fọ̀ mi ni mo ṣe bílẹ̀ pé ìyàfọ́débú àkáǹtì mi kan lè sáré rí ten million naira come in the confluence of Um, personal use so kò sí nǹkan tí accountant fẹ́ mọ̀ nípa nǹkan tí mo fi owó yẹn ṣe but no problem má dé padà very soon má dé padà very soon by the time tẹ́yìn gan bá rí project yẹn inú yín máa dùn uh, project ńlá ni máa oh inú yín máa dùn gan. okay sir um, but what about the raw materials ta order. How do we? problem yẹn ò ṣe problem túnjí ti wà nípa ẹ̀ ń dẹ̀ mọ́mọ́ tó máa ṣe eh. okay sir. all better see you later in the day. Hi, darling lose your dad. kí ni nǹkan tó tún wá ṣe ní ọ́fíìsì mi owó tó bì lọ́wọ́ mi mo ti fún then kí ni nǹkan tó tún wá calm down lẹ́sẹ̀ orí orí ẹ̀ dà o wá sínú ọ́fíìsì mi o sọ pé kí n calm down bí mo ṣe wọ ẹ̀yìn o ti gba nǹkan tó fẹ́ wá gbà lọ́wọ́ mi damage tó fẹ́ ṣe ní life mi listen damage tó fẹ́ ṣe ní life mi o ti ṣe now get out right now get out tí o bá jáde máa ṣe nǹkan mi tó fẹ́ fún ẹ. kí ló fẹ́ ṣe. àbò sick ni. báwo ló ṣe máa rí táwọn ọmọọṣẹ́ ẹ bá rí ìdí ìtàlẹ̀ǹtẹ̀ wọ́n rí tó ṣe wild. ẹnu sọ. they just say shouting. mi ra nù ṣe díọ̀ tó dé ṣekú ṣe ìyẹn náà ló gbé sí mẹ́mórì ẹ̀ tó fi ń ṣòṣì káàkiri gbọ́ mi nísìn mo ti fún ẹ nígbà tí màá fún please. stop shouting please. ọmọ tó bèrè ilé tó sọ fún pé stop shouting àgbá etí ẹ ni mo sọ jáde síta ọsẹ at the count of ten tí o bá kúrò nínú ọ́fíìsì mi mo mọ ọkọ tí mo lè ṣe fún ẹ one mo ń kà sínú ni o lè má gbọ́ síta mo ti kà sínú sọ fún mi wọ́n ti sọ ọ́ sọ. ẹ lè mú sí ìgbà lọ́wọ́ tó ń rànjú tó ń rànjú tó ń fẹ́ mú wo mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni má gbà má gbà ṣégè ní ọwọ́ ẹ̀ mi ti gbà kankan ní ọwọ́ ẹ̀ anyways details wà nbẹ iye tó máa fún mi tó bá dé ń wẹ kó má sẹ́yìn ṣó ti gbọ́. mi ò fẹ́ mọ àhó tí bàbá ẹ̀ jẹ́ olùwọ̀n pàdé. nọ́mbà wà nbẹ ìwọ má pè mí. mi ìfẹ́ mọ àhó mi ìfẹ́ mọ àhó táwọn tó dùn mí lọ́nu fámìlì yìí jẹ́ orí wọn dàrú ó ṣíwó ló bá kàkiri. ìjọ what is all this. Mama, shake out. What's going around? surely comes around má má ṣe lọ́gùn má mọ̀ ọ́ máa lọ bẹ́ẹ̀ lọ àwa padà bọ̀ ọ́ kò sí bá ṣe lè pẹ́ títí. sọ yí ìyàtọ̀ ọmọ ìyá mi. àṣírí atún síta ń gbàgbà lọ́jọ́ kan. èmi kò kí n puṣà so drug ni mo ti mu. Ah, no. Ayé mi ti bàjẹ́. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ọ̀gá, what's going on? Wọ́n ní tọ́mọ yẹn ṣe pariwo jáde lẹ́kọ̀ọ́ yẹn, kí ló ṣẹlẹ̀? Ṣé kò ní í ṣe pẹ̀lú owó do you mean? How do you mean? No, no, come on. I will handle it. Are you sure you are okay? You don't look okay. I'm okay. My hand will say, my law, my get back to you later. Oh. I'm going to shell it. Okay, you can talk to me. Listen! No, my get back to okay. You can go now. You sure you don't need anything? Sir, I'm sorry. Do you know something? Okay, you will be missing. Go. Let's go. Let's go. Just go. Okay. Just go! ṣé ẹni tá a ti gbàdúrà owó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé amatúrẹ́lẹ̀ kejì yìí gbàrà ẹ̀. ọ̀rọ̀ yorùbá nìyẹn tó bẹ́ẹ̀ ni ẹja mo lè rẹ́pọ̀ tá lẹ́ẹ̀mejì tó bá tó wá wù mí mo lè ta ẹ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta. fún mi you don fall in love. Okay. Rule number one you don't fall in love with your client. see, assassination ti one, two million only one son for me, boy. Okay, look at us now. I didn't ní ten million naira. Check out, gbowó díẹ̀ sí kó tó di pa máa pa. Do you get me? fish. Hmm? I no fall in love. Good. Lóòótọ́, mo reason pẹ̀lú yín, but èmi ni mo mọ nǹkan tí mo sọ pẹ̀lú ìwọ yẹn. Ẹ jẹ́ ká finish this one. Fún mi, ojú mi dada, you don't make decision here, I do. Èmi ni mo ní ọpọlọ tá à ń lò. Ìgbà tó bá dẹ̀ wù mí, òun ni mo máa pa iṣẹ́ ti ẹni kò ṣiṣẹ́ tí mo gbérùn ẹ̀ i need another money for Adétọ́lá and that final. a ò lè gbọ́n tó ẹni tó ń ṣàn wá a ò lè gbọ́n tó ẹni tó ń ṣàn wá. mo rí pé mo ti stress ẹ̀ gan. bó ṣe máa rí lọ́kàn ẹ̀ hmm? bí ẹni pé kò pa mí ló ṣe máa máa ṣe é báyìí but ìwọ náà mọ̀ pé mi kì í dárìn náà I'm not always alone. inú mi dùn pé ọ̀fúnra rẹ mọ̀ kó stress mi gan. bí mo ṣe wá ṣí gate fún ẹ kí ló expect kó ṣẹlẹ̀ ń ta ẹ pẹ̀lú ariwo tó fẹ́ máa pàǹtà ẹ why to embarrass mi káàkiri lọ ìwọ fúnra rẹ ó mọ̀ wípé oore ni mo ṣe fún ẹ láti aláwẹ̀ láti wọnú ilé mi ó dẹ̀ fẹ́ máa lò yẹn láti blackmail mi Nitori kini for goodness sake sọ fún mi why Kilo ló ṣe gbélé fún náà owó tó béèrè lọ́wọ́ mi kò tí ì pé mo dẹ̀ jẹ́ kó mọ̀ yín pé tó bá ti pé máa get back sí ẹ ó mọ bí tí ti gbé owó ìwá fún ẹ wá tó wá fi wá sínú ilé mi mi sọ fún mi why kí ló fà tó fi tó fi embarrass mi káàkiri náà all because of what ha ṣé wọn ló dẹrọ kó rán ẹ báyà bí wọn rán ẹ tó bá jẹ́ pé èèyàn kan ló rán ẹ jẹ́ kí n mọ̀ náà. <sighs> oh mo ṣoore fún ẹ ò fi bí ṣú mi àbí mo ṣoore fún ẹ ò fi bí ṣú mi àbí bọ̀ mo fẹ́ kó máa rántí o oore ni mo ṣe fún ẹ tó sọ́ọ̀dì nǹkan mi mọ̀ mi lọ́wọ́ yìí mélòó mélòó èèyàn ló máa gbẹ láàyè láti wọnú. Mr. Man. ọ ní láti ṣe ṣẹṣẹ lè torí kó tó yọ ọmọ tìlẹ sọ ó bẹ́tà kó ohun tó bá fẹ́ ṣe ṣe. Mr. Man wọ́n ní kí wọ́n pa ẹ̀ ní. ta lẹ́ni ọ̀hún o tí mo bí ẹ náà nìyẹn ta ní ah, tó bá kúkú pa mí sí ó pè mí torí mi ò sùn mọ́jú lágbà tó ti bẹ̀rẹ̀ gbogbo kan tó ṣe mi ò sùn náà tó bá máa pa mí pa mí o fẹ́ bọ́ mi sí òun tó bá bọ́ mi sí òun mo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ tó bá pa mí sí pa mí. <laughs> mi ò ní pa ẹ́ má wọ̀ rẹ̀ ó lè lọ mú o kò shoot mi but tó bá shoot mi ìwọ náà mọ̀ tó bá máa fi jí lọ́la pictures ẹ̀ gbogbo social media ó ti jẹ́ apààyàn nìyẹn anyways Adetola mo fẹ́ ká change game yìí you know you're a good person and the last time mo really enjoy ẹ gan pẹ̀lú gbogbo bó ṣe mọtí tó mo láì bó ṣe you know mo kàn ní ìdè one more time jẹ́ kí n kàn taste kí n ní ilé kan sí ìwọ má worry àwọn tó ń rán mi iṣẹ́ sí ẹ máa sọ fún ẹ just give me what I want I like you. Hold on. No, mi ní láti láti hide ẹ mọ́. Mm. I really appreciate the fact you pay ọmọ ẹniṣẹ́ rú ó ṣe fẹ́ fi tọmọ jẹ wípé òun fẹ́ pa mí mm-hmm. tó bá délé lù wọ́n lè lo ẹ tó bá jẹ́ tèrè ìwò lè sáré tó mi but please please stressing ti pọ̀ jù lára mi mo ti mọ̀ n go through really make sense listen listen listen baby listen ta ló rán ẹ sí mi dàrú mọ́ màá sọ fún ẹ bó ṣàṣìkò tí mo mo understand. two minutes. ṣẹlẹ̀? Ṣé mo kó kọ lọ ni? Báyìí, wọ́n tún gbogbo ọkùnrin tí mo mọ̀ mọ́. Wọ́n àtúnṣe jọ́kọ̀ mi, wọ́n àjèjì jókòó tì. Ẹ má bínú sí mi, ṣe ìkókùn ṣẹjọ́ mi o ọjọ́ yẹn mo mo heartbroken ni because boyfriend mi break up pẹ̀lú mi and ọjà yẹn nìkan nìkan tí mo lè fi calm ara mi down. ń fa igbó nínú ilé mi like for real igbó ni rọ́bìsì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ kí má bínú tẹ̀ wá ní pé mood tẹ̀ bá mi mo ti high I was not in my right senses. ṣó yẹ kẹ́ take advantage me. what gave you the audacity to touch me. ìwọ rapist. ìwọ àbúrò ọlọ́pàá ò ń fa igbó ṣojú ṣọmọkọ tí yẹn mí lábẹ́ òfin káti ẹgbàá pé fẹ́fẹ́ jọ́ mi sùn ẹ̀gbọ́n ẹ̀ pé bí a mo mistake liba ba ẹ̀ ní nǹkan ṣe pọ̀ ṣo máa add sí pé mo fa igbó. dáhùn mò ń gbọ́ sọ̀rọ̀ sókè náà wàá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé fa igbó nínú ilé ẹ̀ you know what ẹ bọ́ta nù yàrá. kí mi bọ́ta. butter kò sí bọ́ta nù yàrá. get out. I got my eyes on you. bastard. Tumi, ah, so wọ́n náà máa mú gbogbo ìlú kò To stop in fact mo try láti hide it from yín but mo try láti hide ẹ̀ fún No ṣé tó bá hide ẹ̀ fún ṣé o lè hide ẹ̀ fún health ara ẹ̀ ṣé òun gbé irúgbìn tó ìròyìn òfin yẹn ń danger life rẹ̀ àbáwọn tí wọ́n ń tà tí wọ́n tún sọ fún yín lójoojúmọ́ pé smokers are liable to die young ṣé o mọ̀ wípé wọ́n mọ̀ tó sọ èmi not ti realize mistake mi and i'm deeply sorry kẹ̀dẹ̀ máa wò ó mo ti try láti stop finally but anytime tí màá ti wá sí pé ọkàn yìí máa ń fa àwọn ọjà yẹn mi ò dẹ́ ah ah opo. pọ̀ o. kí ló pọ̀ kí ni ẹ wo ẹ kóra ṣé ẹ máa ń gba owó lórí fún bọ́ tẹ máa ń wọ all the time yìí ni. ìgbà tí mo ní kan mi tí mo ṣe. Ah, ah. anyways sista mi kọ. Ah, sista ìwà ti dé ó di alẹ́ kó tó dé. ẹ wọ èmi wọlé. wà á fà. alfa kini ee eh, ẹjọ ẹ má gbìyànjú wa o alfa kini sista mi wá rí jọ. stop ẹ. Ah. àfàmọ́ ti rí gbé jáde náà. kí lè rí ẹ wo ẹ máa lọ. kí ló ń ṣe wọ́n sọ ti rí náà. kí ni. mo wá jọ mo ṣe ẹ. ti wà lọ. Ah. mo ṣe Bye. kò chewa. How could you? Why would you even think of it? Àbúrò mi, àbúrò mi tá a jọ ń gbé no kí ni nǹkan tó rí lára ẹ̀ so just tell me kí ni nǹkan tó rí lára ẹ̀ o bá àbúrò mi ní àjọṣepọ̀ nínú ilé pẹ̀lú mi how could you for crying aloud. please don't ever raise your voice at me again èèyàn ni mí náà it's not my fault ìgbà tó jẹ́ pé o fẹ́ràn iṣẹ́ ẹ̀ jù lọ what do you expect kí ló expect gangan náà tell me. yes of course so you can actually stand before me and tell me this o sọ pé mo fẹ́ràn ṣẹ́jú ẹ̀rọ jọ torí ta ni mo ṣe ń ṣiṣẹ́ no tell me torí ta ni mo ṣe ń ṣiṣẹ́ gbogbo wàhálà tí mo ṣe torí ta ni mo ṣe ń ṣe kò tiẹ̀ pítì mi rárá o wá mú àbúrò mi àbúrò mi ọmọ ìyá ọmọ bàbá mi ẹ jẹ lábẹ́ òrùlé mi ọ̀dọ̀ ń kì mọ́lẹ̀ oh really you took advantage of her right o ti mọ àléébù ẹ̀ o ti mọ ọrú ọmọ tó jẹ́ àbí you now took advantage of her. Uh, baby excuse please. me don't you ever don't you ever touch me okay. Please, I am sorry. You're sorry? Just, do you know, what? just, just, just leave me alone. Baby. Hey! Easy, easy, please, please. Take this away. Maya, do you know what? It is over. It is over between you and I. You you can't do that to me. Ó oh, lè ṣe bẹ́ẹ̀ fún now. Excuse you, me. What what do you mean by that? You can't. What do you mean Oh, lè ṣe for me. No, stop for me. kí ni mo fẹ́ continue láti máa ṣe pẹ̀lú ẹ̀. Irú ọkùnrin wo ló fẹ́ jẹ́? We can sort it out. We cannot. Oh. oh Emi I'm sorry this is oh. it is over between you and I. Èmi you. Don't ever ní ìkọ̀kọ̀ papọ̀ mọ́. So just go. Hey! hey. Bayo, Bayo, don't make me do this. Just go. Kò sí tó eléyìí. Just go. It's not up to this. Kò sí Go. Go, go, go, go. We can sort this out. No, no. Just, just, just leave me. Just. Hello, Joshua. má bínú mo ní mátà kan tí ó wà urgent tí mo wà tẹ́ni sí ni tó bá dọ̀là máa wá sọ́fíìsì. It's okay. I'll see you tomorrow. All right, bye. Èèyàn burú. ẹ ra mà. ẹ pẹ̀lẹ́ madam. ẹ káàbọ̀ officer. Um, ẹ jẹ́ ṣáde wọlé. oh sure. all right thank you. please. Mm-hmm. <clears throat> ẹ madam ẹ kú àtẹ̀mọ́ra ọlọ́run á jẹ́ kọ́dún jìnnà síra ẹ um, ẹ má bínú madam a kàn wá fún àwọn ìbéèrè ráńpẹ́ kan ni. ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ mọ tó ń jẹ́ Fúnmiláyọ̀. criminal. Yes. Or human tangible. Well, lára àwọn investigations ti a a find out wípé Fúnmiláyọ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti ọkọ yẹn olóògbé wọ́n ń wọlé wọ̀de nígbà tí wọ́n wà láyé. And um, as his legal wife, how come tẹ́yìn ṣe mọ̀ nípa ẹ̀? Officer, ṣe gbogbo ìrìn ẹ ṣàmúlò ọkùnrin dáadáa. Nǹkan tó bá fẹ́ kẹ́ mọ̀ only mama. Ok, Madam. Lára àwọn ìwádìí tá a ṣe síwájú. Láti bí oṣù bíi mélòó kan, ẹ lọ síbi iṣẹ́. Inú ilé lẹ máa wà. Lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí Fúnmiláyọ̀ wá pa ọkọ yín nínú ilé madam Bọ́lẹ́wà. èmi lè sọ̀rọ̀ fún un tẹ́ ẹ̀ sọ ṣe àwọn ọkùnrin ìgbà tí mo dẹ̀ ní kó gbé ṣe ẹ̀dín lọ́jọ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní fún mi latitude dẹ̀ ní kí n excuse ẹ̀ mo kúrò nílé fún pé bóyá tára bá rọ̀ I'll be back ṣùgbọ́n ìgbà tí mo lè máa padà dé I met my own husband. It is all full of blood. It's okay, madam. Tí mo bá gbọ́ yín yé, ẹ nígbà tí ẹ máa padà wá nílé, ẹ bá òkú ọkọ yín nínú àgbàrá ẹ̀jẹ̀. Spọ́ọ̀tù wo lẹ ti bá wọn nínú àgbàrá ẹ̀jẹ̀? 一千一，年年年一千一，对吧？ ìbọn náà fi pa ọkọ yẹn. lẹ́yìn ìgbà tí Fúnmi pa ọkọ yẹn tán kò mú ìbọn tó fi pa ọkọ yẹn kúrò nínú ilé according to àlàyé tó ṣe fún wa. láàárọ̀ ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ni the first person tó kọ́kọ́ wọnú ilé madam. ẹ ní gateman nínú ilé ẹ ní cook ẹ ní security guy tó túmọ̀ sí pé ìgbà tẹ́ ẹ dé ẹ̀yin fúnra yín lè ṣí gate ẹ̀yin fúnra yín lè dẹ̀ ṣí ilẹ̀kùn tẹ́ fi wọnú lé tẹ́ bá òkú ọkọ yín lẹ̀. lẹ́yìn ìgbà tí Fúnmiláyọ̀ tó pa ọkọ yín tán lálẹ́ ọjọ́ yẹn ọ̀dọ̀gá ètò wọn níṣẹ́ ló lọ ibẹ̀ làwọn ti arrest ẹ̀. ìgbà tá a dẹ̀ máa arrest ẹ̀ àbábọ̀ kankan lọ́wọ́ ẹ̀ tó túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ ibi tó ṣe tán lálẹ́ ọjọ́ yẹn ó fi ìbọn yẹn lẹ̀ sínú ilé. Madam ẹ̀yin ni the only person tó kọ́kọ́ wọnú lé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. ìbọn tí Fúnmiláyọ̀ fi pa ọkọ yín ó filẹ̀ sínú ilé lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ yẹn tán. màdàmú ìbọn ni ìbọn yẹn wà. ìbọn. Yes. Officer, see, I'm a broken woman. Look at me. Ẹ ti rẹ́ni tó pọkàn mi. Ẹ ti rẹ́ni tó roníṣẹ́. Kí lè tún well madam àti ìrẹni tó rànga fún mi níṣẹ́. so what's my business with that what exactly is my business. báwo nìyẹn ṣe kàn mí ṣé mo fẹ́ pọkọ mi ni torí ẹ̀kan jí bíbá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ jargons lẹ́nu kí lẹ́yìn try láti insinuate what. Um, ẹ wo ẹ jọ ma ẹ calm down. do not tell me to calm down you cannot tell me to calm down what are you insinuating in fact you have overstayed your welcome oya ẹ dìde get out of my house. Calm um, Get out! Madam, it's okay. No, it's not okay. And you cannot tell me to calm down. Please use the door. Now! Um, it's okay, madam. Just calm down. I try let you understand why. We're just trying to do our job. Ẹ má bínú, I can try àti wo bí a ṣe. No, no, no, no, no, don't tell me that. Leave. Now. Please. It's fine. It's okay, madam. I need that in private. Out, please. Please use the door. It's fine. It's fine. I'm máa lọ ṣe it's fine it's alright. please please. alright. Joshua. Yeah. Kí ni nǹkan tó observe nípa woman? woman yẹn pẹ̀lú gbogbo àwọn body languages ẹ̀ ó ṣó pé she's hiding something yeah ó wà fishy bẹ́ẹ̀ pé ó ní kankan tó ń fi pamọ́ fún wa. okay do you know what ìwọ ìwọ máa lọ sí station um, I'll meet you there only because my first sáré really mm-hmm. and I can't come with you. no you can't. Just go back. right. I'll meet you there. Okay. All right. ṣe sá fún òjijì ni kò ṣe sá fún ó wọnú ara wọn ni àṣírí ni tí yóò wọ́n tẹ ẹnì kan. ó ṣe pé not kan tún lórí ẹ̀ arrest for what. madam i put it to you that ẹ mọ̀ nípa kọ̀ọ̀kan yìí. fish no, sọ wípé torí mo ti lọ bẹ̀ bí ẹ̀mẹrin. irọ́ ló pa. what do you want. ah níbi ìtúbi bẹ̀yẹ gọ́gọ́ la máa lọ ibẹ̀ la máa lọ babe no because you go there like twice or three times. okay ṣe kọ. okay máa èmi ni mo sọ fún ọ ní ẹni. èmi ibi táṣà lọ ni. yẹmi ló ń bọ̀ yẹmi ló ń bọ̀ abá mi. yẹmo mm. mo ti dọ̀bálẹ̀ mo ti dojúbolẹ̀ gangan sí mo ti dojúbolẹ̀ gangan ẹ̀ dojúbolẹ̀ gangan owó tó wà nílé ìdá. sàlàjà. ó wà lókè. mr man má jẹ gbọ́n kankan. dàgbẹ́. stand up. stand up. this way. this way. stay. stay there. mr man. Mm? má ṣe bákan bákan hmm, hmm. má ṣe yàmàyàmà. okay sir. Shire. Now Mm. Mm. Mm. Mm. Mm. Mm. ti ń gbọ́rọ̀ ẹsẹ̀ yẹn náà bó ṣe ń bọ̀ ṣé wà ókè àwọn pípò ti pè mí ṣá oh sweetheart. Mm. Okomi. Thank you. For what? Ah, I can't thank you enough. Funke, Funke Tunde. Funke Tunde. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ìyàwó wọn, wọ́n dẹ̀ máa capitalize lé lórí, wọ́n máa fi máa misbehave. But you've just been such a darling. Thank you. Thank you. Ó tọ́ ló sọ. But tí bá rántí dáadáa, ó ti dúpẹ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, lórí ẹ̀ lẹ́ẹ̀keje kí ló dé? Ó ti jẹ́ kí n ronú nǹkan mi o. No, ó yé mi ó ti ń gbé ọkàn mi padà lọ sí nǹkan tó ti ṣẹlẹ̀ tí mo ti gbàgbé so ó bẹ́tà kó stop láti máa kígbe pé mo ṣe èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o cooperate pẹ̀lú wọn níwọ̀nba tó jẹ́ kan pa ẹ́ tó bá pa ẹ́ ńkọ́ ah wàhálà ńlá nìyẹn ibo ni kí n ti bẹ̀rẹ̀ ibo ni mo ti fẹ́ rí ìwọ tó gbólóore mi ni ẹ́ mo fẹ́ so mo fẹ́ tọ̀ mo fẹ́ kò sí tí mo fẹ́ ṣe ẹ̀yin ìwọ nìkan ni ìwọ ló ń control life mi lẹ́yìn ọlọ́run ìwọ ni kí wá kàn déédéé ah my dear má ti dóbìnrin màá má ti kébì kàn mí àárín mi àti lílé wa wọn ní ilé ẹni láti ń jẹ ikú tí ó ní dodo àwọn sọ síta là wọn ti sọ fún yàrá sọ kí n pèsè fún mi láti máa rojọ́ káàkiri àárín mi àti ẹ lọ wa bébè o mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run mm-hmm. jẹ́ kí n lọ síbi iṣẹ́ I'll forever love you baby. too. <laughs> Okay, jẹ́ ká sáré lọ síbẹ̀ yẹn jọ ah iṣẹ́ lóògùn iṣẹ́ jẹ́ ká tún gbìyànjú láti wá nǹkan kan ṣe a máa jáde ọ tó bá tún jẹ nǹkan kan lé ní bó o ṣe jẹ nǹkan kan lánàá a máa jà ọ no no no má sọ fún kó try sọ kó wá jẹun. Hmm. okay dear see you soon baby okay love. sọ wọn mọ̀ pé kò sí bó ṣe lè wù kó rí kò sí condition tó lè wù kó dé báyìí tíyàn bá ti jẹun oh. ẹ ó ti tán. jẹ́ kí n bẹ ṣí ok babe. ah ṣé àwọn àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀kọ́ ni. what under. ẹ kọ́ mi lẹ́mi. ah báwo lè fẹ́ jábọ́. ìmọ̀ gbà bóyá gbà tó ń wọlé bọ̀ lánàá. wọlé lè filẹ̀ lẹ́ẹ̀bẹ̀ ah. yẹn bóyá gbà tó wọlé bọ̀ lánàá. délé lọ́wọ́ mi kẹ̀ mi ò kí alẹ́ so yẹn. yé yé. kí ló ṣẹlẹ̀ what is it kí ni ẹ yé kí ni ah. Báwo Bloody ṣe? mo dáràn mo dáràn mo dáràn. dúró dúró dúró ah dúró ah ah ah Adétọ́lá Adétọ́lá Adétọ́lá ní pictures ẹ eh? ó dáhùn àwọn guys tó wá lè pẹ̀yẹ ni o àwọn guys tó wá sílé wa yẹn ni. Oh! No. Ajib, no pictures. No pictures. Ajib. Ah, Tọ́lá, mo ti dárò. Mo ti dárò. Àwọn ìgbọ́n tó ẹni tó ń ṣọ́ wa. Àwọn ìgbọ́n wọ́n máa sanwó ẹ̀ wọ́n máa twenty million naira náà bí wà ní láti sanwó ẹ̀ ni torí ẹkún tó ń sun important nítorí important ń sin ní ká tètè wá and the only solution ta ní sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun ni ká mọ̀ bá ṣe because ó ti sú èmi. Adétọ́lá ọkọ mi níbo ló fẹ́ kí n tí mo ní kí n ti rí mi ò ní èló góńgó ni gbogbo kọ́mùnì mi èló ló wà lákàùntì mi. Eh? ẹ̀dẹ̀ ń jẹ́ ká yín fọ́ọ̀mù ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí náà mo dìídì sọ fún ẹni mo ní kó jẹ́ kí n lọ sí police station jẹ́ kí ọlọ́pàá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí that is it àwọn pípù yìí o mọ bí ọlọ́pàá ṣe smart tó ṣá irú incident tó ṣẹlẹ̀ ń sìn láti bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta ló ti ṣẹlẹ̀ ìjọba kan tí ọlọ́pàá bá gbọ́ sí wọ́n lè jẹ́ ká get àwọn boys. iṣẹ́ tí wọ́n nìyẹn náà ìwọ ló ń sọ̀rọ̀ gba ìtọ́lá ọlọ́pàá kẹ ọlọ́pàá ṣá a lè sọ̀rọ̀ fọlọ́pàá o nude mi náà sọ̀rọ̀ ń pa yìí náà ìṣòro àwọn ará church wọn ò gbọ́dọ̀ rí wọn tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ àwọn kù mi tí ó fẹ́ kí n jẹ́ CEO náà ní kọ́mí ni wọ́n pọ̀ kókó gbọ́dọ̀ ṣe nude yẹn kó gbọ́dọ̀ bọ́ síta ò understand ni. kí ló rò pa lè ṣe kí ló rò pa lè ṣe kí ló wà lè ṣe. a máa fún wọn mi o. no no no ọlọ́pàá mọ̀ ní mi ò fi ọlọ́pàá mọ̀ ọ̀nà tí wọ́n lè wẹ́ n tó bá ṣàti ṣọ̀ṣà. títola gbàgbé a máa fún wọn lówó yẹn ni. ibo la ti wá fẹ́ rí. inú gbé bóyá kàtà lè yí ẹ kàtà kàtà ta mọ́tò mi náà. what. yes see calm down a máa yọnu ẹ a máa fún wọn èyí tó kù náà máa fi run business mi and i will pick up back. o lè kàtà lè kàtà mọ́tò kàtà ní kàtà mọ́tò mo dẹ̀ ní kí lọ sọ fún ọlọ́pàá pé nǹkan kan bá ìṣẹ̀lẹ̀ oníká lọ sọ fún ọlọ́pàá. dídò ló báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà má ni mo sọ̀rọ̀ báyìí jàre mọ́ ẹ. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ news mi là ń sọ yín náà. mo sọ ń pa yẹn o jẹ́ ká lọ sọ́dọ̀ ọlọ́pàá o tún sọ fún mi sí pé kàtà ní kàtà mọ́tò. you don't understand. ayé wo ló fẹ́ kí n gbé for goodness sake. ayé wo ni mo fẹ́ kí n gbé. ní kíni mi ò faramọ́ wípé kò ta lé kò ah, sex video ni wọ́n fi gba gbogbo nǹkan tí mo fi àárọ̀ ọjọ́ ayé mi kọjọ. Títí lórí pin owó ni mo lù ta just to pay them. Wọ́n sọ mí di ẹ̀dọ̀ rẹ̀. Kàn máa jẹ àlògùn dẹ́. Nítorí wọ́n ń ṣọdẹ o. Èèyàn ń ṣọdẹ èèyàn. fọwọ́ wọn ò kẹ́ràn ro pé kàn má bọ́ sọ̀wọ́ wọn lọ́dúnrà wá o wọn ò ṣẹ̀rẹ́ wáyé ń ṣọ́ lèèyàn kiri. eléyìí mọ̀ wá lágbára ò ẹ̀rọ ayé. òun lágbára ò níbo la já sí ni kò yé mi ò mà lágbára ò màgá wọ́n ṣe ò. olùwà. olúwa mo mọ̀ pé mi ò tó pè ẹ́ lẹ́jọ́ o mi ò tó bẹ́ẹ̀. àmọ́ èyí tó pín kọ́ mi lásìkò yìí mi ò fẹ́ ah. Ah. mi ò fẹ́ o. Oh. lálá ẹ tó ga jùlọ òde ṣàánú mi ṣàánú mi kó yígbà ìpadà sí rere fún mi jọ̀wọ́ mo mọ̀ wípé ilé ti gbóǹgbàrò yìí nìyẹn. ló ń sìn àjọ wa ń bẹ papọ̀ ni ó ń ṣe ó ń ṣe mí náà so why tó ń ṣe gbogbo ilé ìfún ẹ ṣò lè sọrí sí fún mi tó fi hàn tààrẹ báyìí èyí wọn tó o mọ̀ pé tó bá jẹ́ pé mi ló hàn tí yóò mọ̀ kó pè mí mo wípé òun hàn tààrẹ yìí ẹkún ló ń jẹ fèmí náà àti mò ń sunkún sínú báyìí. we are in this together please stop all this ó gbàdúrà lẹ́ẹ̀kan gbogbo tó ń sọ kó sì ti mi ò gbọ́ ó ní ilé ti gbọ́rọ̀ gbàrọ̀ yé òun lọ lọ́rùn tí mo dẹ̀ gbàgbọ́ wípé ọlọ́run tí mò ń sìn lóòótọ́ lóòótọ́ àgbọ̀rọ̀ àgbo àròyé wa. mo sọ fún ẹ wípé contract ti mo ti submit document mi fún tí mo ní láti lọ defend lé ní ò bá mi sọ̀rọ̀ ń pa yẹn ò gbàdúrà ń pa yẹn ò ò lọ́kọ́ máa bọ̀ nítorí ìyẹn ẹkún ló ń sọ wípé àwa ń pòsíṣàn kan a ò sí bẹ́ẹ̀ mọ́ àwa wà bí tá a wà ló mọ kí àìmọye àwọn èèyàn tó ṣubú ọdún kẹjọ wọn ì tí dìde àwa ṣubú àṣírí wa ò tú abẹ́ òrùlé làwa náà o mọ iye tí wọ́n gbà bí o mọ iye tí apátímẹ́ǹtì yìí jẹ́ ọlọ́run yìí ń gbàdúrà wa ìyẹn ni mo rò kó yẹ kó máa gbàdúrà fún ṣe pé ọlọ́run jẹ́ kí n bá rí bọ̀ náà pẹ̀lú gbogbo eléyìí tó wá ṣe ń ṣe kí ló fẹ́ kí ṣe just tell me kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ṣé kí n jókòó kí n má lọ mọ́ no ṣé no ṣé kí n kó má lọ mọ́ ká believe pé nǹkan tá a fẹ́ fẹ́ ní tá a fẹ́ fẹ́ ní ṣe òun lélẹ́yìí. yé mi. Please, stop this. Àdúrà ni mo expect kó máa gbá ẹgbẹ́ kọ́ lọ jẹ́ kí n parí bọ̀ níbi tí mo lọ. I love you, babe. I love you, Papa. Àmín. àdúrà yẹn kú mẹ́ta bọ́ mo fẹ́ kó máa gbá tẹ̀lé mi bí mo ṣe lọ yẹn máa gbé ẹsẹ̀ kan sí gbàdúrà kan gé ẹ̀tẹ̀ sí tá a máa fi dé sàlẹ̀ ni. àgbo ìdúró mẹ́ méjì tó gbàdúrà sóhun fẹ́ kó rẹ̀ ó wọnú ara wọn ni àṣírí ni yóò hàn sẹ́nìkan ilé ayé burú o. hello mo wà mo wà ókè mo ń manage àfà. ohun kan tó bá ṣẹlẹ̀ ni kò sọ kí ni ẹ. wọ́n sọ fún mi pé chief sign contract yẹn o. Ah, ah. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun níbo ló wà wọ́n máa bọ̀ lé jàre mo ń retí ẹ̀ mo ń retí ẹ̀ máa bọ̀ lé. Ah, àṣé tẹkùn bá pẹ́ dalẹ́ kan. darling. How are you? How are you doing, baby? I'm fine, thank you. Báwo ni ṣe lónìí? miss me Oh, Ọmọ ọkọ mi mo miss ẹ, ọlọ́run. Ibi tí mo náwó sí. Ibi tí mo náwó lé lórí kò má bàjẹ́. Ẹ̀ẹ́dì. Ẹ̀gẹ́dì. Ẹ̀gẹ́dì. Ok, ibo ni mo náwó sí gangan bẹ̀? Ṣéwájú ni àbẹ̀yìn. Baby stop. Ọba bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé eré tí mò ń jẹ dà, màá mi Mm. Eerie, eerie. Really? Báwo dé? Fine, I'm okay. Ọkàn dágbádùn nù lẹ́ṣà. Wo ilé òǹgàn tó ti sú mi ṣé wà kọ́kọ́ ló change kó wá jẹun. No, my name. one or two things láti ṣe mm. because um, laptop mi mo ti gbàgbé ẹ̀sọ́ office. so mo fẹ́ sáré ṣiṣẹ́ lókè mo fẹ́ sign mail kan sẹ́yìn ọkọ. Ọkọ mi, I have something to discuss with you. And what is it? Ṣé bí láti jọ you promise me now? ní tó bá ti débi iṣẹ́ you know you put in a word or two for me so that èmi náà máa wá ṣiṣẹ́ mi kàn láì bí mo ṣe ń jókòó sílé ó ti sú mi ó mọ̀ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí ìwọ náà lùdẹ̀ promise mi pé ó máa bá mi bá wọn sọ̀rọ̀ jọ̀ọ́. kí tó parọ́ mọ́ mi. ah parọ́ mọ́ ibi tí bá wọ̀. parọ́ mọ́ mi lọ́wọ́ èmi máa sọ pé máa bá wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ mi pé kíyàwó mi máa bọ̀ mẹ́ kó máa gbé fáìlì. that was what you told me. èmi èmi mi ní dàbà ẹ̀ ṣe fẹ́ máa gbé fáìlì fún mi ni àbò fẹ́ máa gbé fáìlì pé ọ̀kan níbi iṣẹ́ mi it can work wọ́n náà mọ̀ pé yẹn ò lè ever work now so try láti sọ fún mi pé o enjoy ara ẹ̀ nínú ilé báyìí. kò ṣe pé mi ò enjoy ara mi it's just boring. boring inú ilé mi boring. tv nìkan a of people wà níta mẹ́rin tó jẹ́ obìnrin tó dààmú káàkiri lọ́tún lọ́sí tí wọ́n expect pé kí ọkùnrin kan gbé àwọn sílé káwọn jókòó síbẹ̀ káwọn máa jẹ anything so opportunity yẹn ni wọ́n rí lọ́fẹ̀ẹ́ ló fún ọ̀sẹ̀ tó jẹ́ pé ọkọ ẹ̀ ló lọ forí jágbó fún ẹ tí wọ́n gbádùn pé ó lè tó baby i don't want i want to work. okay mm. as the husband. yes. as the lord in this house. okay. i want my wife to sit in the house. Mm why I go out there to do one of two things for you to make you more beautiful. what a stop? Kufono. You sure? Yes. Máyà kájà, máyà kájà bèbè yìí lọ. Mímí jọ. Máyà kájà kò for now in fact. Um, ṣe ṣe tó máa ń kó sínú kí ẹyẹ tí nǹkan máa dà sẹ́yìn kí ló máa ń pè náà ní òun mo ti gbẹ mo ti gbẹ ó pè mí. mo máa ṣiṣẹ́ o. ẹ kalẹ́ wa ẹ má bínú ẹ máa ṣe mo lè rí yín. ṣé kò sí ẹ kalẹ́. ẹ̀yin nìyàwó Mr. Adétọ́lá. èmi ni yes. Um, ọkọ yín jẹ mí lówó ni kò dẹ̀ fẹ́ fún mi òfin tèmi dẹ̀ ni wípé bẹ́ẹ̀ díẹ̀ bá dà mí lóògùn màá fọ́ lẹ́yìn. ẹ ní sùúrù ah, ah. ọkọ tèmi jẹ yín lówó àwọn olè kan wá sọ́dọ̀ yín lẹ́nu ọjọ́ yìí ọkọ yín gangan ló rán àwọn olè yẹn wá sí ọ̀dọ̀ yín èmi náà dẹ̀ wà lára àwọn olè tó wá ń jọ yẹn bẹ́ẹ̀ ni táwọn olè yẹn wá wọ́n rèpù yín asitiji rèpù ni o because àwa kọ́ la rèpù ọkọ yín gangan ló rèpù yín ó pọ̀ ní káwa máa snap ni láti fi lè gbowó jáde lọ́wọ́ yín ṣùgbọ́n ó ti gbowó tán sìn kò fẹ́ fún àwa lówó titiwa so tẹ bá ti délé ẹ bá mi sọ fún wípé kó fún àwa ní owó tiwa o kó fún wa lówó tiwa o torí tẹ́lẹ̀ bá dára lóògùn a máa fọ́ lẹ́yìn ni o

ibo ló wà. ó wà ní ọjọ́ fún wa. ibo bẹ̀. ẹjọ ó wà ní ọjọ́ fún mi. ee kí dúró dẹ̀. kí kọrin tí bá gbọ́n ha tí bá fi kọ́ ọ́n bí. kàkà èyí ò parí ẹ kí n ṣe nǹkan fún ẹ nítorí ọ ẹ o fẹ́ sọ̀rọ̀ ṣé kí n ṣe fún ẹ ṣé ó dáa nínú kí n pa àyè kì í ṣe fún ẹ kí ló fẹ́ ṣé kì í ṣe fún ẹ ó gbọ́dọ̀ òkú. ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ládùúrú gbogbo wàhálà tí mo ṣe lórí ẹ àṣé ìwọ là ń dá day I met you, you are wicked. You are a fool. Orí ẹ̀ ti dà, orí ẹ̀ ò pé. Ìwọ ló wicked, ìwọ lè yọ burúkú, ìwọ lórí ẹ̀ ò pé. Ìwọ ló mọ́ ṣe. Sọ fún mi ìgbà tí owó ẹ̀ ti di ọwọ́ mi tán, kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ? Kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ? I care about you. Mo love ẹ. I will have with your love. Adekola, to have with your love you love me lẹ́nu títí ẹ ṣé ọmọ kan tí mo lose ṣá mo ta lé mi mo tọ̀nà mi mo lose company mi láì mọ̀ pé wọ̀ ni so you wanted my wealth. yes I wanted yes as your husband I wanted everything that you have but who refused that. o fún mi ó jẹ gàba lórí mi òun wá ọkùnrin tó máa fẹ́ sílé tó máa dàbí ẹrú fún ẹni òun wá ọkùnrin tó máa fẹ́ sílé tó máa dàbí supervisor fún ẹni òun wá ọkùnrin tó máa lè jẹ gàba lórí ẹni mo dẹ̀ wù ẹ́ pẹ̀lú fẹ́ pẹ̀lú everything tí mo ní kò sí nǹkan tó ṣe fún mi tí mi ò gbà bẹ́ẹ̀ ètò dùn mí jù lọ́jọ́ tí mo fẹ́ gba contract tó mi gangan fúnra mi lè fi dá dúró pé ọkùnrin ni mí o kó má jẹ́ pé tí bá fẹ́ ra ṣòkòtò ọwọ́ ẹni máa ti gbà tí bá fẹ́ ra slippers ọwọ́ ẹni máa ti gbowó mo ní mò ń lọ síbi contract yẹn kó jẹ́ kí n gbé mọ́tò yẹn lọ. ẹ lájú kan ẹ pa kan dẹ́. ẹ káàárọ̀ sir. young boy. Yes, How you doing? I'm fine, sir. Um, Madam Yemi Laburu, sir. Madam Yemi? Yes. Oh, really? Láti bo ni ẹ? Um, láti. Ah, àwọn náà ni ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, baby. Hello, baby. Ẹ kúṣẹ́. Báwo I'm fine, thank you. And baby. Mo lọ tún lọ. Mo bọ̀bọ̀ yìí ó rán wá láti ọ́fíìsì wọn ni ẹni tó ń wá yìí àfẹjọ máa lọ sí sáìtì wọn. Ó yẹ kí n lọ sí ọ́fíìsì wọn kí n gbé mánéjà wọn kí n gbóhùn náà dálẹ́nu. Mo sì sùn ti rọ wá nísìn mo máa ní mọ́tò jù ọ́. Mọ́tò òde. Mọ́tò mi. Táà náà ò lè gbélé lọ làá ń. Aṣọ ò gbàgbé ó ti gbàgbé ni mo sọ fún ẹ pé ibi tí fẹ́ lọ defend the project síbẹ̀ ẹ̀ nà torí ẹ̀ mo ṣe tètè jí tí mo fi fọ mọ́tò yìí mm. mọ́tò náà ni mo dẹ̀ lè gbé lọ síbẹ̀. mo understand but baby when na ẹ òun náà ló dé sìn àti ọ́fíìsì wọn náà ti rán kódà èmi ló yẹ kí n lọ bá wọn ní ọ́fíìsì but unfortunately wọ́n ti rán wá already. síbẹ̀ tó sọ náà ni ẹ gbé káàbù ńlẹ̀ yẹn wá. o understand mo ṣe máa gbé mánéjà wọn ní company ẹyin ní ok òun á gbé mọ́tò wá mánéjà wọn máa ní láti gbé mọ́tò tiẹ̀ wá mm. ẹ lè jọ̀wọ́ bébì bébì tí mi ò bá gbé wọn lò débẹ̀ wọ́n á fẹ́ lò mí ní contract yọ wọ́n máa rò pé mi ò responsible torí èmi tí mo fẹ́ lò defend the contract àwọn tó wà ní ọ́fíìsì yẹn tó bá mú a lot of things wọ́n ti ṣe sílẹ̀ fún mi. no wọ́n ti rí. kò ṣe bí mọ́tò mi ni jẹ́ kí n gbé jẹ́ kí n gbé like cab ma take time ká tó dé ibẹ̀ ká tó ma struggle. mi ò gẹ́tì kan tó sọ gbẹ̀yìn ṣe bí mọ́tò ẹ̀ ni. mọ́tò wa náà ni náà náà ó tiẹ̀ ti sọ ìgbìlá ara ṣe bí mọ́tò mi. dáàbò ìjọ sáré fún mi ní kọ́kọ́rọ́ ẹ̀yin jẹ́ ká tètè máa lọ. ọ kò sọ̀rọ̀ gba kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ dẹ̀. ṣé bèbè ẹ ó yá mr man ẹ jẹ́ mi. yes ma Abi, ṣé àwọn dáàdì wà nìyẹn. yà á. àwa làwọn dáàdì. jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ ìyàwó mi ni ó surprise ẹ pé mo fọ mọ́tò òun fẹ́ wọ bẹ̀rẹ̀ kí ló ní kí n ṣe yẹ. I love you more. Kí ló ní kí n ṣe? Wà á bá mi ṣan ẹyin yẹn. Okay. O ṣe baby love you. No problem love you too. Mo lẹ́yìn o. Eh? Gbé bọ́kẹ̀tì ẹ̀ gbé bọ́kẹ̀tì. Ìwọ ló fẹ́ kí n ṣe o ní kí n ṣan ẹyin yẹn o tún ní kí n kọ́ lẹ́yìn ìwọ ni mo fẹ́ ṣe ń bẹ̀. Okay no problem you can go now. fọ mọ́tò lọ́wọ́ ìwọ gba mọ́tò tí mò ń fọ lọ́wọ́ mi all because of pé òun lọ síbi fàájì. You are wicked kékeré lélẹ́yìí o jẹ́ sọ fún ẹ let me confirm it jẹ́ kí n sọ́kọ́ clear lóòótọ́ lóòótọ́ ni èmi ni mo pe àwọn gáìsì wá sínú ilé wa kọ́ wá jalè èmi ni mo ní kọ́ rèpù ẹ̀ èmi fúnra mi náà ni mo rèpù ẹ̀ mistake tí mo ṣe ni pé mi ò pè kán nu wọn pé kó ṣe é kó gún ẹ dáadáa kó lè mọ bó ṣe jòyàn lára o tún ní gàn láti wá síbi wá sọ àbí kò sọ fún ẹ débẹ̀ pé mi fúnra mi ni mo ṣe èmi ni mo ṣe torí pé ìfẹ́ tí mo yìí ní sí ẹ ó ní mo fi ṣe. lẹ́sẹ̀ kékeré nìyẹn o ó ti mọ tí ò yẹ kó mọ yẹn àná ọ̀tọ̀ ti mọ tí ò yẹ kó mọ láti jọ wà lẹ́nu ẹ̀ by the time tí bá ṣe tán pẹ̀lú ẹ̀ tí bá ṣe tán pẹ̀lú ẹ̀ wàá mọ̀ pé èṣù nínú èèyàn ò ní mí sí ẹ̀ dé òtún gbogbo nǹkan tó ti ṣe fún mi tí ò dáa máa máa máa máa máa máa máa jẹ́ kó mọ ọkùnrin ni mi. Adetola, I will ruin you. I will spoil your life. I will kill you. Now that you know the truth, I will kill you èmi máa pa ẹ́ I will kill you máa bá yí ẹ̀jẹ̀ ni orí ẹ̀ ti bàjẹ́ kó fẹ́ rún èmi kó tó rún èmi inú mi ti ẹ̀dùn kó ti sọ jáde o yes àtijọ́ falaja fúnra wa ó ti falaja bó ti fà á ẹ̀ tó bá kọjá ẹ̀mí ẹni yára ló gbé lára èmi àti ẹ̀ kó tó rún èmi máa pa ẹ̀jà ni o ti mọ everything o ti mọ o ti mọ gbogbo nǹkan nìyẹn kò sáyè mọ kò sí bojúbojú kankan mọ mi ìfi kankan pamọ́ èmi ni mo rẹ́ẹ̀pù ẹ̀ èmi ni mo bẹ́ẹ̀ lájọṣepọ̀ èmi ni mo gbá ogún ẹ̀ nọ́mbà one lórí yẹn nọ́mbà two ń bọ̀ plan mi wà fún ẹ àti mọ tàjọ máa mọ àti mọ nìyẹn kò sáyè mọ àti tó mọ. ọ̀fíìsà tó bá jẹ́ pé ṣé ilé ba ìrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ yẹn torí pé ó fẹ́ lówó lọ́wọ́ torí pé ó fẹ́ pàṣẹ Adétọ́lá sọ mí di olówó àná I was traumatized emotionally I went through a lot I went through hell nítorí ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe wá ìjà lọ. na your husband be this now. bẹ́ẹ̀ni bó ṣe wà yẹn ó ti ṣe ayé bẹ́ẹ̀ni ó ti dalẹ̀ ó dẹ̀ di dandan kó rí jàyè. ọkọ ẹ. ẹja ọkọ mi. you don't make payment You fúnlẹ̀ ìdókòó lẹ̀ fún wa. ṣùgbọ́n mi ó ti yẹ mi. kò sí wẹ́rẹ́. ní ah now wa working now <laughs> no be the work wey they do. na my work na my work. what kind of nonsense is this kí ló dé tí mo fi ṣẹ́ mi dọ́là why is Adetola not dead. ṣojú wọn ti gbéṣẹ́ fún wa ní sùúrù ká farabalẹ̀ ṣiṣẹ́ ẹ̀ náà. no ni wọ́n sọ fún mi pé kí n ní sùúrù you will not tell me to calm down ah, ah láti jọ yìí ọmọ mi o ẹja ọmọ mi dáadáa you know say if you do anyhow èmi máa mess up bẹ́ẹ̀ ni màá bá tiẹ̀ jẹ́ ni èmi ò lè fún wọ́dà bọ̀ máa dá wàrẹ́ nu mo sọ fún ẹ̀ nìyẹn. má wo bí tó wà náà ṣé you wan dey threaten me for my kaba My mo environment tó wà náà i don tell you say i go do your job calm down now. no be so ẹja no be so ah torí tí yín ni mo ṣe kúrò lé náà i don come for house you want me people dey come and come and fura sí yín olú ẹni what is it now tomorrow is another day and i want the job done fast ẹja very fast. dẹ̀ rí pé ọ̀tọ̀ ni nǹkan tí mo sọ fáwọn ẹja ọ̀tọ̀ ni nǹkan tó dẹ̀ ṣe I went back there to meet him. ṣùgbọ́n ṣùgbọ́n yàwèrè ni. carry job give me i don tell you say i go do your job i go run am ní sùúrù na why you come dey put mouth. kemi calm down na who go kill your pa. ma ma ma. your pa wetin dey worry you kí ló ṣe na o ah Eja. owó tó ń fẹ́ jókòó tì àti mi kẹ́mi kọ́ bọ́ pẹ̀sìn pé kẹ́mi nira ẹja yìí orí mi you come carry your own pẹ̀sìn o wa mu lọ bẹ̀ o wa lọ fi o lọ fi extort owó lọ́wọ́ ọkọ mi o lọ fi blackmail ọkọ mi owó tó ń fẹ́ jókòó tì mo ní kẹ́ bá mi tayọ̀ kó kó kó ṣíni kúrò lórí owó mi you sef kó sit down talk am wetin dey level be that. bá a kò lọ rọ ọ̀nà ẹ̀ fúnra ẹ̀ bá a kò lọ pa ọkọ ẹ̀ fúnra ẹ̀. line of business any opportunities wey you see you go grab am. ama baba bi baba see my person. shut the hell up who be your person. you be my person now. i no be your person. ẹja gbogbo wọn náà yẹ sẹ́wọ̀n i no be your person wetin dey worry you. business na any opportunity na dey seize abi. wait wait wait you see dis gun eh just drop am. shut up nwesa fenye eh? if you talk one more time i will pull this trigger you dey mad abi you think say i no the streets. me say the mafia na because i know what make any choices dey show say na me it dey worry you money wey me i dey hustle for and you want wan bring bad jeje. ọ̀gá no be you go tell the story? fi ọkùnrin bíi Adétọ́lá ṣe ọkọ. If you were in my shoes, what would you have done? If you want to take me, you can take me with you. Ṣùgbọ́n inú mi dùn inú mi dùn wípé mo tẹ̀fẹ̀ náà. Madam, I'm really sorry about your life. Story. What touching God. very pathetic. But uh, I'm sorry. I just have to do my job, you know. I have to do my job. Kosi sí bó tilẹ̀ wù kó rí lábẹ́ no matter what happens to you. You should know that you are not supposed to take laws into your own hands. Madam, you should know that. You shouldn't have. You would have been a free woman. You would have lived a good life. you would have been happy. <laughs> but now you have to face the law. I just, I just feel so sorry for you. I wish I could help you, but I, I'm sorry, madam. <coughs> You're under arrest. ìwé olúwa fún mi láyọ̀. mi ní fẹ́ kó fún ẹ. ṣorí níbi tí o bá ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dẹ́. ẹkún kọ́ ló kù ẹ̀kọ́ àdúrà òun ló yẹ kó máa gbà kọ́lọ́run bá kó yọ ẹ kúrò nínú ilé tó tọrọ ara ẹ̀ bọ̀ yẹn. lóòótọ́ àti rẹ́ni tó rán ọ̀gá ẹ̀ ń ṣe àmọ́ ìwọ fúnra ẹ̀ ó kó ó kù díẹ̀ káàtó ìwọ náà ti ṣẹ̀ sófin attempted murder òun là ń sọ̀rọ̀ pẹ́ tó dẹ̀ wà punishable lábẹ́ òfin. Had I known ìbá ti má ṣe é mo wá ṣetán wá dá pọ̀ sí mi lọ́rùn. ẹ̀yin ọmọ ayé ìsìn ẹlẹ́mi sùúrù rárá àti wàrà. ẹ wípé àsìkò ní gbogbo nǹkan nílé ayé àsìkò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni gbogbo nǹkan tí ẹ̀dá bá máa dà níláyé gbogbo ẹ̀ ló lásìkò àsìkò àti lówó àsìkò àti bímọ àsìkò àti gbéyàwó àsìkò àti ṣoríire gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́kan jọ̀kan òun ló lásìkò tiẹ̀ àmọ́ pọ́blẹ́mù téèyàn máa yé ìsẹ̀ni ni pé ẹ kí lè dúró de àwọn àsìkò yìí lọ́lọ́kan jọ̀kan. ẹ ti gbàgbé wípé Rome was not built in a day. ìṣe ló máa ń ṣe ń bí ẹni pé láàrin ká díjú ká là kẹ̀tì acquire gbogbo nǹkan tó dá nílé ayé. ẹ ti gbàgbé wípé àpalára ìgbópa ní iye kan ẹni fine àmọ̀pẹ̀lú lè kò ṣiṣẹ́ gbogbo nǹkan ó le kókókó àmọ́ ìwé kíkà tẹ́ ẹ̀ ń kà yẹn kò ń ṣe fún pé kẹ́ kẹ́kọ̀ọ́ nìkan ó yẹ kẹ́ máa ka ọgbọ́n orí pẹ̀lú ẹ̀. You need to learn how to be creative. Be knowledgeable. O lè máa sọ pé kẹ ìlú ìdá kíní kan ṣe kíní kan ṣe. There is a way we can find a solution to our individual problems by ourselves. Láì involve anybody láì involve àwọn ìjọba pẹ̀lú but no àní ṣe yẹn a kàn máa káwọ́rọ̀ a máa expect kò jẹ́ pé ìjọba ló máa ṣe gbogbo nǹkan fún wa. Crime is not the only way to have money in this life. There are other better ways to go about it. <sighs> Anyway try láti gbìyànjú fún ẹ máa try láti bá ẹ wá a competent lawyer tó ti ẹ lè defend ẹ díẹ̀ because má jẹ́ kí n tún ẹ kéèsì tó wà lẹ́yìn it's a critical one attempted murder ni tó dẹ̀ wà punishable under the law. There's no two ways about it. You cannot go scot free without being punished. But pẹ̀lú ati àti gbìyànjú, Ọlọ́run á kó nínú ẹ̀. It is well. irinṣẹ́ ẹ̀ nìyẹn nǹkan tí wọ́n máa fi operate lélẹ̀. ó ní iṣẹ́ àlàyé kan tó ṣe gbé wá fún mi normal normal èmi ló yẹ kí n pa fúnra mi àmọ́ mo fẹ́ fi chẹ́ẹ̀kì capability ẹ̀ mo ṣe sharp sí mo ṣe smart sí torí ẹ̀ mo ṣe fẹ́ gbé fún ẹ. ṣé mo máa pa ni ìwọ kọ́ ló máa pa iṣẹ́ tiwa nǹkan tí wọ́n kàn máa ṣe fún wa ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa wọlé máa ẹ̀ tó bá ti wọlé ẹ̀ wà á wá gbogbo ọ̀nà tó máa fi bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ àwa ṣe fídíò àwọn afáwọn wọ́n fi kú lẹ̀. Obi. Okay bó ṣe ń lọ yìí tó bá rò pé bó ṣe ń lọ anybody ò rí ẹ irọ́ ló pa ojú tó ń wú ẹ ó kọjá méjì ó kọjá márùn ó kọjá mẹ́wàá ó dẹ̀ lè máa rò pé bó ṣe bọ́ síta yẹn ilẹ̀kùn kan ló gbà wọlé ọmọba ilẹ̀kùn tó wọ bí ó kọjá mẹ́wàá ìtumọ̀ ẹ̀ ní pé bó ṣe lọ ẹ̀ máa rò bí akẹ́kọ̀ọ́ kankan bá ṣẹlẹ̀ o lè padà wá bí bóyá o máa rí èèyàn o lè rí èèyàn kankan nǹkan tó ń tà láti sọ fún ẹni pé wàá kọjú sí kò ta tó bá kẹ́yìn sí ẹ kò yín lọ tó bá kù òun nìkan kò dé wàá rẹ̀ Hoje é. O pessoal fala que o Devo faz um. O Olá fofinho.